ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يأده الله فلا مضل له من يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله آه، أدوقف ولو وضع أترايك أتي بيارون فوى النبي ومحمد ضغطي aláǹfààní láti gbọ́ ètò àdínú yusrun ètí à ń ṣe ní gbogbo àwọn ọjọ́ Ramadan báyìí ní aago márùn sí aago márùn àbọ̀ abẹ́rẹ́ wọn fún ẹni tí ó ṣe onígbọ̀wọ́ ètò yìí ẹrú ọlọ́run ní ọlọ́run bá mẹ́rù rẹ̀ kó ló mọ́ ṣàbá wa sọ́ní ẹ̀sán olóore kó bá wa dúró ti kó dúró ti gbogbo àwọn mọ̀lẹ́bí rẹ̀ lápapọ̀. na ọ̀rọ̀ tí mo ń bá lọ òun náà ni ṣùkúkù nàbíyí sallallahu alayhi wa alihi wa sallam àwọn ẹ̀tọ́ tí annabi sallallahu alayhi wa sallam tó ní lọ́dọ̀ àwa mùsùlùmí tí a gbọ́dọ̀ fún àwọn ẹ̀tọ́ rẹ̀ tí a gbọ́dọ̀ fún níbi tí mo dúró òun náà ni pé dandan ni ká nífẹ̀ẹ́ annabi sallallahu alayhi mo ti ṣe àlàyé eléyìí ní àná tó lára nítorí ń jẹ́ ẹ̀tọ́ ànábì sallallahu alaihi wasallam tábà ń ṣàlàyé pé kí afọ́ ànábì ní ẹ̀tọ́ rẹ̀ òun náà ni ihtiramuhu wa tawqiruhu wa nusratuhu ká máa bọ̀wọ̀ ànábì ká máa ṣàpọ́nlé ànábì bákan náà ká máa ṣe ìrànwọ́ fún ànábì sallallahu bó láṣe máa bọ̀wọ̀ ànábì bó láṣe máa ṣàpọ́nlé ànábì sallallahu alaihi wasallam òun náà ni pé gbogbo nǹkan tó bá ń jẹ́ nǹkan àbùkù kájú kó máa jìnnà sí níta máa fi tì sí ọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam gbogbo àwọn ọ̀rọ̀ tí wọ́n náà bá rí pé ah, ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ burúkú ni má ṣẹ̀rí rẹ̀ kó wá lọ dárí rẹ̀ sí ọ̀dọ̀ ànábì ah, bákan náà ká bọ̀wọ̀ rẹ̀ tán bá ti sọ pé ní tí ànábì sọ lélẹ̀ yìí ah, kí ni ó farabalẹ̀ kódà tó bá jẹ́ pé nǹkan tí èèyàn ń takò ni tó bá ti gbé pé ànábì sọ báyìí gbìyànjú kó dẹ́tí sí i tó bá ní ànábì sallallahu alaihi wasallam lọ sọ báyìí wọ́n ah, máa wò pé ah, eléyìí ọba ọ̀rọ̀ tèmi mu kò bá ìfẹ́ tèmi mu kò bá ń tí mi fẹ́ mu sọ ara pé yẹn bọ̀ wà ànábì sallallahu alaihi wasallam lélẹ̀ yìí so ọlọ́wọ́ bá azza wa jal so òun gangan ó kọ́ ní ẹ̀kọ́ tó ṣe pé ẹ̀kọ́ yẹn ọwọ́ látọ̀dọ̀ àwọn sàhábà tó wá fi sàn dé ọ̀dọ̀ tiwa ọlọ́wọ́ bá ní yayọ̀ lẹ́bìnà a'udhu billahi minash shaitani rajim nínú suratul hujurat ọlọ́wọ́ ní yá ayyuhal ladhina amanu واتقوا الله إن الله سميع عليم ló bá ní ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹ má máa gba wájú ọlọ́run ẹ má máa gba wájú òjíṣẹ́ ọlọ́run ẹni pé ọlọ́run ní ẹ ma máa gba wájú òjíṣẹ́ mi ẹ má ni pé nǹkan tí ànábì ò àwọn sàhábà tó léyìn jẹ́ ẹ̀kọ́ fún àwa náà kìí sàwọn sàhábà nìkan lẹ́yìn gbàtà nàbí ò sí láyé mọ́ ní tí àbá rí nínú ẹ̀sìn ọlọ́run tí ànábì ò rí ká má máa sọpá nàbí wí ìyẹn ní ká má máa parọ́ mọ́ ànábì sallallahu alaihi wasallam ara pé èèyàn bọ̀ wà ànábì lélẹ́yìn kọ́lọ́ lọ́n tó sọ́nà suratu nur pé la taj'alu du'a ar-rasul bainakum ka du'a ba'dikum ba'da yọ bí ẹ̀ ń ṣe máa ń ṣàdúrà fún ara yín nkẹ́ mọ̀ pé àdúrà tànàbí sallallahu alaihi wasallam ó yàtọ̀ tòyẹn ni pé nígbà tànàbí sallallahu alaihi wasallam wà láyé tó káwọn ẹni wọn bá lè àwọn sàhábà káfí mọ pàtàkì ànàbí sallallahu alaihi wasallam bákan náà wọn tún nínú alladhina yunadunaka min wara'il hujurat láti láti ta tó mọ̀ pariwo rẹ pé Muhammad olúwa ní àwọn ènìyàn yìí wọn lẹ́kọ̀ọ́ tútúmọ̀ rẹ̀ ni pé anabi sallallahu alaihi wasallam ẹni tí yẹn máa ń bọ̀ wọ̀ ni lẹ́yìn ìgbà tí kọ́lọ́lọ́ tó sọ pé wọ́n mọ̀ pariwo bẹ́ẹ̀ ṣe máa ń pariwo láàrin ara yín ẹ̀rọ mọ̀ pariwo bẹ́ẹ̀ nígbà tánà ìbá wà èyí wá tó bá débi pé gan àwọn sàhábà lẹ́yìn ìgbà tánà ìbí pariwo láàrin ara wọn kì í sọ̀rọ̀ lọ́sí máa ń sọ̀rọ̀ láàrin ara wọn yẹn ni pé ọ̀wọ̀ tó máa ń fún ànábì sallallahu alaihi wasallam tó wà láyé wọ́n tún máa fún náà lẹ́yìn ìgbà tí ó ti lọ tán bẹ́ẹ̀ làwọn náà ṣe gbọ́dọ̀ máa bọ̀wọ̀ ànábì sallallahu alaihi wasallam lára pé à ń bọ̀wọ̀ ànábì náà òun náà ni pé tí wọ́n bá ń sọ̀rọ̀ rẹ̀ tá bá gbórúkọ rẹ̀ kí a farabalẹ̀ ká máa tẹ́tí gbọ́ tó bá ń sọ̀tàn rẹ̀ kẹ́mi wọ́n wà ń bẹ́ẹ̀ bákan náà arapa ń bọ̀ wà nẹ́bí ní rẹ̀ ká máa pèpè sí arapa ń wà ni ká máa kọ́ súnà nẹ́bí sallallahu alaihi wasallam wad'awati ilayha ká máa pèpè sí súnà nẹ́bí arapa ń bọ̀ wà rẹ̀ náà ni tó ká máa ran súnà nẹ́bí sallallahu lọ́wọ́ bí ṣe máa ṣe máa fẹ̀ sí láwùjọ torí pé kí nípa bẹ́ẹ̀ la ṣe pẹ̀lú ọmọ ṣe fún anabi sallallahu alaihi wasallam náà níbí ìní ọmọ tó mọ̀ sí gbogbo ẹni tí wọ́n bá ń gbé ìlànà míì lárugẹ tó yàtọ̀ sí ìlànà tànàbí sallallahu alaihi wasallam kẹnìyàn mọ̀ pé wọn ọ̀bọ̀ wà nẹ́bí o wọn ṣàpọ́nlé ànàbí sallallahu alaihi wasallam tó bá kan náà lára ọ̀nà tí atọ́mọ fi ń fún ànàbí ní ara ẹ̀tọ́ tànàbí ń lérí wa òun ni ká máa ṣe as-salatu fún ànàbí pàtàkì jùlọ nígbà tí a bá gbọ́ kí wọ́n dárúkọ ànábì ká sì sallallahu alaihi wasallam tó bá kan náà káwá jẹ́ kí àsàlátù kó máa pọ̀ kó máa pọ̀ tó ànábì sallallahu alaihi wasallam ọlọ́wọ́ bá gbẹ́nu pa wá láṣẹ bí ara ẹ̀tọ́ ẹ máa fún ànábì yìí òun náà ni kẹ́ máa ṣe àsàlátù fún un kódà kí àsàlátù yẹn kó máa pọ̀ pàtàkì jùlọ ní ọjọ́ júmọ́à anábì sọ pé ẹ jẹ́ kí àtọ̀láwù tẹ́ máa ṣe fún mi ẹ jẹ́ kí ọmọ ọ̀pọ̀ ìkìtìrò aláìyá sọ̀látẹ̀kùn yóò mẹ́lẹ̀ júmọ́à anábì ẹ jẹ́ kí àtọ̀láwù tẹ́ máa ṣe fún mi kó máa pọ̀ níbi afẹ́yẹ́nà náà àsàlátù tábà ń sọ pé ká máa sọ̀látù fún anábì sallallahu alaihi wa sallam ǹjẹ́ àsàlátù tó wù wá láàmà ṣe ni àbí tí anábì sallallahu alaihi wa ní ká ṣe fún un ẹ̀rí ńgbà tọ́lọ́run sọ àyà yìí kalẹ̀ ní sọ́tọ̀ Ahzab àyà 56 tọ́lọ́ ní inna Allaha wa malaikatahu yusalluna ala nabi tólúwa ní èmi ọlọ́run ọba àti àwọn òjíṣẹ́ mi àwọn màláíkà mi àwọn ṣàṣàlátù fún nàbí olúwa ní yá ayyuhal ladhina amanu olúwa ní mo pẹ̀lú nígbàgbọ́ òdodo sallu alayhi wa sallimu taslima ẹ àwọn sàhábà yẹn ní káàbùnú ìjìrà ó láwọn wá bá ànábì sallallahu alaihi wasallam ni àwọn àbí ànábì pé kọ́dà àrọ́fìnà kayfa nusallimu alayka àti wọn bá jẹ́ ń sọ sàlátù fún ọ àbọ̀wà kayfa bá ti máa ń sálámà sọ àti mọ̀ yẹn kayfa nusallimu alayka àti bá ti máa ń sálámà sọ ká bá ti dé àyà assalamu alayka àmọ́ báwo wá ni wà kayfa nusalli alayka bí ní ká fi máa gbà tá a bá fún ọ ànábì lọ́wọ́ sọ fún wọn pé tí wọ́n kan gbé ẹ̀kọ́ ànábì wà rọ adákẹ́ díẹ̀ òfin retí wáhì látọ̀dọ̀ ọlọ́run ọba wọn ni kúlú allahumma salli ala muhammadin wọn kọ́ wọn ní sọláàtì ibrahimiya sọláàtì ibrahimiya so wọn kọ́ wọn sàhábà so àsọláàtì tí gbogbo àwọn sàhábà náà rè nígbà tí wọn bá ń kírun àti nígbà tí wọn fẹ́ sọ̀sọ̀láàtì fún anabi sallallahu alaihi wasallam àmọ́ nígbà tí wọn bá ń dákọ̀ anabi gẹ́gẹ́ bá ṣe ń dákọ̀ yìí ìpanupọ̀ àwọn sàhábà ni pé kì í sọ̀sọ̀láàtì náà máa ṣe wọn ò fi sallallahu alayhi wa sallam tùlẹ̀ ìgbà tí anábì lọ tán bí ó ṣe wà nìyẹn kò sẹ́ni kan tó ní sọ̀látù mi ti ń ṣe jẹ́ ọ̀kan yìí rà lọ ju sọ̀látù Ibrahimiyya lọ tó kí tó bá ti ń ṣe ẹgbọ́ wa ala ali Muhammadin kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim ẹgbọ́ níbẹ̀ wọn ń pè ní sọ̀látù Ibrahimiyya tó gbà tó di pé ilẹ̀ ti ń dúdú tí àwọn oríṣiríṣi àdádálẹ̀ ti ń ṣẹlẹ̀ sínú Islam nínú ẹ̀sìn wa táwọn abédé àwọn oríṣiríṣi ń ṣẹlẹ̀ ó di pé àwọn àsàlátù oríṣiríṣi ń dé àsàlátù oríṣiríṣi ń dé ní àwọn àsàlátù fàákì jáwàlátù kàmẹ́lì tòǹjìnà gbogbo àwọn oríṣiríṣi àsàlátù yìí ṣẹwárí ibi tó wá burú sí ni pé tó lágbára sí òun ni pé ṣẹwárí gbogbo àwọn àsàlátù tí à ń sọ yìí ipe ẹ̀wọ́n ló mú sàlátù fàákì tẹ́bà ló lè ka ìtàn rẹ̀ àfáà kan ń pè ní Mustapha Al-Bakri tí ó ní ẹbóyá bí ọgọ́rùn-ún márùn-ún bí ọgọ́rùn-ún mẹ́fà lẹ́yìn gbàtà Nabi sallallahu tó kù láyé tán náà lòun ṣẹ̀mí òun ló rọ àsàlátù yẹn òun ló gbé rọ òun ló rọ kalẹ̀ nínú pé àwọn ìmáàmù Málíkì ìmáàmù Abu Hanifa ìmáàmù Shafi ìmáàmù um, Ahmed bin Hanbal gbogbo àwọn sọ̀hábà gbogbo àwọn afáàlá látọ̀ ti lọ sáájú wọn má wọn má àsàlátù ní ìyàtọ̀ sí sọ̀látù Ibrahimiyya lọ ní ẹ̀yìn ọgọ́rùn-ún mẹ́fà ẹgbẹ́ mo ṣàlàyé náà ni ẹni tó ń pè ní afá Mustafa al òun ni ọba rọ àsàlátù tí wọ́n ń pè ní sọlátùl fati ṣe yìí ṣe wá wò sọlátùl fati ó wá padà wá gbajúmọ̀ débi pé ó wá lu ìtánẹ́rì sallallahu alaihi wasallam ní ká máa ṣe gan ó lù pa sólé yìí ni ṣe sí àdádálẹ̀ tó máa ti dá nǹkan kanlẹ̀ sínú ẹ̀sìn yìí wàláhì in tó ń jẹ́ ìpínlẹ̀ wa gangan yóò ti parẹ́ yóò pa ìpínlẹ̀ rẹ ni yóò pa ìpínlẹ̀ rẹ so mo fẹ́ kẹ́yìn náà kẹ́yìn náà gbọ́ kí nìkan tó ṣẹlẹ̀ nípa ọ̀rọ̀ ǹdí bí o ṣe lè báwọn èèyàn ti ṣe ó ti ṣe gbàgbé tí ń jẹ́ ìpínlẹ̀ wa tó wàlúwà ìlú àyàn ti gbàgbé ìpínlẹ̀ wa tó àwọn òṣìṣàtù kan bẹ ní Èkó nínú ọ̀rẹ́ báyìí wọ́n máa ń fún àwọn èèyàn ní ẹ̀bùn wọ́n ní káwọn èèyàn máa béèrè béèrè wọ́n máa fáwọn èèyàn lẹ́bùn ẹjọ́ báyìí náà ṣe máa ń ṣe ńlẹ̀ yìí yẹn so ẹ̀yin náà mo fẹ́ kẹ́ gbọ́ nǹkan tí ó ṣẹlẹ̀ lọ́dọ̀ àfáàyè. wọ́n ṣe báyìí ẹjọ́ torí ọlọ́run wọ́n ṣe báyìí ó yẹ ká sọ látò ìbùrẹ̀míyà fún mi wọ́n ṣe báyìí ẹjọ́ ẹ ká sọ látò ìbùrẹ̀míyà fún mi. látò ìbùrẹ̀míyà. bẹ́ẹ̀ ni mùsùlùmí náà gbúdọ̀ mọ́ wọ́n ti pé tó bá pínlẹ̀ ní mùsùlùmí òdodo gbogbo ọ̀sán látò ìbùrẹ̀míyà ó yẹ ká fún mi. محمد رسول الله صلى الله عليه وسلم لا مولي توريا كما فويني كوكو ورا وبادما ومي ريبينو اه مولي توريا كما فويني كوكو مولي توريا كما فويني كوكو اه ما صلاة إبراهيمية ايتون كيو سبحان الله نصلو مي ويكا صلاة الفاسف

má wọlé ẹ má wọlé rà fún yín nìkan láti lè ṣe ẹ. naam ṣètìrì ẹ̀yin àlèhùnmá mùsùlùmí ẹ ti rí nǹkan tí ó ń ṣẹlẹ̀ báyìí nítorí jẹ́ ní tí ànábì sallallahu alaihi wasallam mú wa gàgà fún wa ẹ̀rí pé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ìbànújẹ́ láńlá ni ṣé ẹni yìí nìsín yóò ní kí n kírun ni kí n kírun ẹ dákun kí ni fi ń kírun tuntun ní ká máa fi kírun sọ̀láìtì Ibrahimiyya tó ní ká máa fi kírun ń gbẹ́gẹ́ ní kò mọ̀ yìí sọ́látìlù fàtíwá ṣe pẹ́ nìkan ló kàn innovate rẹ̀ ló dá kalẹ̀ òun ló sì mọ̀ yíká náà bí ní ká ṣe ẹgbẹ́ ní ọmọ yìí ṣe rí pé kí ọmọ pàkíyèsí pé àdádálẹ̀ àdádálẹ̀ ipe ẹ̀jìnà sí táwọn èèyàn ń dálẹ̀ ṣe rí pé ọ̀rọ̀ tó pàtàkì ni ṣe rí pé Islam báwọn èèyàn ṣe yọ tán lẹ́yẹyọ lẹ́yẹyọ lẹ́yẹyọ ìtànàbí mú wá báwọn èèyàn ṣe fọ lójú pọ̀ yẹn yán tó ṣe pé àdádálẹ̀ ìtàwọn Islam nínú ẹ̀wọ̀ nǹkan ẹni yìí ó ń fún èèyàn ní ẹ̀bùn ní o wọ́n ní kó ka sọ̀látùl fàátì sọ̀látù ìbráhímíyà ẹ̀kọ́ ọmọ ọmọ kọ́lá mo tó ti rí rí gan ẹni tó ṣe pé tó bá ń kírun tó bá ké fàátì àtán yóò tó ké sọ̀látùl fàátì sí ni yóò ké sọ̀látùl fàátì sí tó bá ti ń kírun báyìí yóò ké fàátì àtán yóò ké sọ̀látùl fàátì sí ẹ̀wọ̀n kan sọ̀látùl fàátì tà nàbí ò táwọn sọ̀hábọ̀ ọmọ rí táwọn tábì ìrìnà ọmọ rí àwọn àìmà wọn ọmọ rí wọn ọ̀gbọ́n rí lẹ́yìn six centuries ni wọ́n tó ń dá kalẹ̀ sínú Islam ó sì wo gbogbo tó ń jẹ́ ìpínlẹ̀ ti Islam gangan so àwọn mùsùlùmí ẹni káwọn náà kalọ̀ lè tají wàláhì bá ń lò pẹ̀lú sunan nabi sallallahu alayhi kò sí àpẹẹrẹ sí ànábì níbi nǹkan tá à ń ṣe o kò sí àpẹẹrẹ rárá so à ń rẹ́dì láti wo ìlànà Ànábì sallallahu alaihi ni so eléyìí láfi mà bí gbogbo ẹni tó bá ní òun fẹ́ràn Ànábì àmọ́ àsàlátù sí ń ṣe àsàlátù mi ní ń ṣe ń ṣe àsàlátù sátì ń ṣe tòǹjìnà ń ṣe ó nífẹ̀ẹ́ o kódà o ní ládá àsàlátù tó ni o ṣe o ṣe o lè torí pé kí ni anabi sallallahu alaihi wasallam ẹwà àdéhùn sí mọ̀ká wọ́n láwọn wá bí anabi níjọ́ tọ́nà ní ẹ̀mí sàtàlátì fún anabi wọ́n wá bí pé bóun ni ká ṣe máa ṣe fún anabi wa kọ́ wọn. tó o fọlẹ̀ yẹn ti lè wá lérí láyà tí ẹni yẹn wà ní ìmílò wọn máa ṣe tẹ́nìkan ọ̀rọ̀ tó gbé kalẹ̀ ṣe wá rí kí ló wá fà á tó fi di pé sọ̀látò fàtì ìfi wá gbajúmọ̀ tó báyìí tó fi òun ni pé ṣe tó bá ti ń dá nǹkan kọ̀ọ̀kan lẹ̀ sínú Islam wọn wà lọ lè kó ọlá ọlá àwọn ọlá burúkú tí ò tí wọn á kó sí ara ẹ̀ náà nìyí tí Ahmad Tijani sọ nínú Jawahir Mahani pé sọ̀rọ̀tì fàtì ẹyọ kan sọ̀rọ̀tì fàtì ẹyọ kan ó ló ju kọ̀rọ̀ánù kéwò ké kọ̀rọ̀ánù nígbà six thousand ìgbà ẹgbẹ̀rún mẹ́fà kéwò ké kọ̀rọ̀ánù nígbà ẹgbẹ̀rún mẹ́fà ní sọ̀rọ̀tì fàtì ẹyọ kan jùlọ ẹlòmíràn àmọ́ wò pé àṣà rí bẹ́ẹ̀ ni ìkànnà tó ń bẹ́ ń tò sí rẹ̀ náà nílọrin náà ọmọ ìlọrin ìkànnà tó sọrù rẹ̀ bẹ́ẹ̀ náà wọ́n sọrù rẹ̀ bẹ́ẹ̀ kọ́ra nu àwọn tó ń pè láfa ńlọrin yìí náà ni oníṣọ́látù fa títẹ rí yẹn ó ní ojú ó ní ó ṣe dédé ó ní tó bá kírun àyílà ó ló gbà ládàáyọ̀ kan tó bá kírun àlásàrì ó gbà ládàáyọ̀ kan tó bá jí mọ́gárì ó gbà ládàá kan ìṣáì ó gbà ládàá kan mọ́gárì ó gbà ládàá kan ó túmọ̀ sí pé gbogbo wákàtí márààrún rẹ̀ ní ládá márùn lọ́gbà nígbà mọ́tò bá kẹsàn láti fàájì ọgbà ládá ọgọ́rùn hundred ìtumọ̀ rẹ̀ ni pé sọ̀látùl fàájì kan ó ṣe dédé ìrún ọ̀ràn èèyàn twenty days ṣẹ́dàkùn ṣé ẹ̀sìn ọlọ́run lélẹ̀ yìí àbí ìbá ẹ̀sìn ọlọ́run jẹ́ ìbá ìlànà nẹ́bì jẹ́ ìbá súnà nẹ́bì jẹ́ torí kò gbá káwọn òwò àmọ́ ni afẹ́ràn anẹ́bì ẹ̀yà tí kìnnìkan ẹ̀yà ẹ̀yà anẹ́bì là ń jẹ́ ànábì là ń bá wọ́ là ń bá ṣe kíníkan là ń lọ pẹ̀lú rẹ̀ òun náà là ń pariwo nítorí rẹ̀ là ń ṣe là ń tẹ̀sẹ̀ nítorí rẹ̀ kó kálukú máa gbé yẹ̀wò máa gbé yẹ̀wò kódà lómi ọmọ ní wàhálà àwọn èèyàn pọ̀ báyìí wọ́n sì máa ní nǹkan kíni kan dá kẹ́kẹ́ náà rí ti ń ba dé báyìí àwọn èèyàn ọmọ àsàlátù tànàbì máa wàláì bó ìṣòrí káàkiri nìyẹn ṣe dákọ̀ àwọn mùsùlùmí ẹbí karọ̀ lé ṣe oníládá kí ló fà òun ni pé ànábì sọ nǹkan tó ṣe fún ọ ìwọ lọ lè ń ṣe nǹkan míì ẹ wojọ́ tí ànábì sallallahu alaihi wasallam tí ń kọ́ sàhábà kan ní àtìkár ànábì tó bá fẹ́ sùn kò ṣe àtìkár pé ní inni wada'tu wajhiya jabhati inni wada'tu janbi inni wada'tu dhahri ala wa gbogbo àwọn àtìkár tó ànábì ní ká máa kà ìwò wọ́n yìí náà ń sàkà fámsẹ̀kà gbogbo àwọn àtìkár tó àmọ́ ń kàtà máa fi ń sùn yẹn sọ̀nàbí wá ń tó bá wá ń kà lọ́kọ̀ wá ní amantu bi kitabika alladhi anzalta wa bi rasul wa bi nabiyyika alladhi arsalta kọ́ wá ní mo ní ìgbàgbọ́ sí tírà tí wọ́n lọ́wọ́ bá sọ̀kalẹ̀ bákan náà mo ní ìgbàgbọ́ wa bi nabiyyika mo ní ìgbàgbọ́ sí ànábì rẹ̀ alladhi arsalta tó wọ́n ránṣẹ́ sí wa tùgbà tí ànábì wa kà fún sàábà yìí tán bàrọ̀ ọ̀bùn àìsùn ànábì wa ní wọ́n á ní jíkì ń tún ànábì wa ní kó tọ́ka fóun ìgbà tí wọ́n ń kà tí wọ́n ń kà tí wọ́n ń kà wọ́n á kà débi pé amantu bi kitabika alladhi anzal nínú mo gba tírà tó sọ̀kalẹ̀ gbọ́ ó wá ní wàbí rasulika alladhi arsal nítorí ẹkún wí ni kí wàbí nàbí yí kàrà nàbí kan òun wá change word kan instead kó sọ pé wàbí nàbí yí kà wá ní wàbí rasulika bó ṣe wí báyìí ànábì ni láà láà ànábì ni wàbí rasulika wàbí ní tó ń wí fún gẹ́gẹ́ náà ní kó wí ẹsẹ̀kẹsẹ̀ lẹ́nu yẹn náà sì change rẹ̀ so gbólóhùn kan nìyẹn o kẹlẹ́mọ̀ kan péré lànàbí ní kó change kọ́mọ̀ change rẹ̀ kátó wá ní ẹni tó ti wá change ojú di àsàlátù yẹn yẹn àwọn ti sàlátù fàátì ń tètè ń jí ná èèyàn lè ní ládàá so bí ládàá àsàlátù ti pọ̀ nabi sallallahu alaihi wasallam ní pé man salla alayya salatan sallallahu biha ashara lu wa ni ànábì ní tó bẹ́ẹ̀ lè ṣe ládàá ẹ̀yọ tó bá ti àsàlátù mẹ́wàá náà ọlọ́wọ́ bó fi fún ọ padà àmọ́ kó tó lè ní mẹ́wàá yẹn àfi kó ṣe déédéé ntànàbì ní kò fi àfẹ́rẹ́ ntànàbì ní kò ṣe gangan ní kò ṣe o má ṣe ní o so gbogbo ayẹyẹ là ń rọ ká má fi ṣeré ká má fi ṣeré so ká ká ká gbìyànjú ká ṣe ní ìbámu gẹ́gẹ́ bí anabi sallallahu alaihi wasallam ṣe ní kí kí a máa ṣe so kódà anabi tó sọ débi pé problem à ń furọ́ jùlọ ọlọ́run fi mú ẹnìkan gbolẹ̀ ẹni tó ṣe pé dùkírù tó ń dá tó bá darúkọ mi lọ́dọ̀ rẹ̀ ọ̀lẹ́mi sọ́lé aláìyá tí ó bá wá ṣe àsàlátù fún mi ànábì sallallahu alaihi wasallam so àsàlátù ànábì tá à ń sọ yìí ní ọjọ́ júmọ́ àwọn fẹ́ kí àsàlátù kó pọ̀ ká máa ṣe fún ànábì sallallahu alaihi wasallam so bákan náà nígbà tí abákanwó pa fẹ́ ṣe ajílẹ̀ àárọ̀ ni so ọ̀dà ká sì sọ̀rọ̀ àtúfà nẹ́bí sallallahu alaihi wasallam bàtà bá fẹ́ wọ mọ́ṣáláṣí àmọ́ sọ̀rọ̀ àtúfà nẹ́bí àni bismillah wassalatu ala rasul wassalatu ala rasul allahumma iftah li abwaaba rahmatik wa inda al-khuruj bàtà bá fẹ́ jáde náà wà bá dé ijabati al-mu'adhdhin ìgbà tí làdáni bá pèrò tán ká sọ pé allahumma salli ala muhammad wa ala ali muhammad kọ́lá wà fi tashahud bàtà bá ń ṣàtayá lórí irun dandan ní káṣí sọ̀láti ibrahimiyya fún ànábì wà fi sọ̀láti janaza tá a bá ń kírun tó kula dandan ní káṣí sọ̀láti fún ànábì àwọn àkíyèsí kan tó fẹ́ pè fúnra wa ń bì tí wọ́n mọ kírun sí òkúla kí ìmọ̀mọ̀ ọmọ wa sọ pé tó o bá kọ́kọ́ bẹ́ẹ̀ ṣe kírun rẹ̀ o rákà tẹ̀kẹ̀bẹ́rẹ́ alákọ̀ọ́kọ́ ẹ fi Allahu akbar ẹ ti suratul Fatiha tẹ̀kẹ̀bẹ́rẹ́ ẹlẹ́ẹ̀kejì tẹ́ bá sọ tán kọ́ wá sọ̀tàn látò ibrahimiya kí eh, ìmọ̀mọ́ mi wà ní ìwọ́tọ̀ bá wà mà kọ́ wá ká sàlátù mi irọ́ o kò sí ìwọ́tọ̀ bá mà ń bẹ̀ o sọ̀látù ibrahimiya nínú ànábì ní ká ṣe kò sì dá ká máa fi ní ìrọ́pò rẹ̀ tá fi ní ìrọ́pò rẹ̀ à nírun nírun tó so kọ́lá tí yẹn bá tó kọ́ pa nẹ́bí sallallahu alaihi wasallam kalẹ̀ àbí yẹn bá ń dárúkọ rẹ̀ kí wọ́n sallallahu alaihi wasallam kódà nígbà tó bá ń ṣe èrò eid níbi tẹ́ níbi níbi níbi uh, khutba rẹ̀ àtúnṣe salatu fan nabi sallallahu alaihi wasallam nígbẹ̀yìn kunut salatu fan nabi gbogbo eléyìí àwọn àyè tí a ti máa ń ṣe salatu fan nabi níbi Safa àti Marwa so salatu fan nabi kódà wa indal ham wa shada'id wa talab al maghfirah gbogbo àti àwọn ẹ̀ṣẹ̀ àdúrà yẹn wà foríjì ọlọ́wọ́ bá yẹn salatu àwọn nǹkan tí a fẹ́ pe àkíyèsí wa ní àsìkò yìí so bóyá tí a bá rí àwọn tí a bá ní ìbéèrè ṣé rí ẹ̀dàkùn tó lọ́nà ẹni tó bá fẹ́ kí mi ẹjí kí n kù lórí programu so kẹ máa kí mi nígbà yẹn so dàpọ̀ so àwọn tí a bá fẹ́ ní ìbéèrè so a lè pè sí orí zero eight one zero eight five zero one three seven one so tí a pè síbẹ̀ so àwọn èèyàn ti ń wọlé náà. عليكم وعليكم السلام يا ẹ ti wọlé. نعم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 نعم السلام عليكم ورحمة الله وبركاته عليكم السلام ورحمة الله وبركاته السلام عليكم وعليكم السلام من دعين لهم آمين أتعين أتعين Ṣẹ̀rí ní ẹlẹ́yìn òṣèlú ẹnìbẹ̀dì ìgbẹ̀dìjẹ ẹnìbẹ̀dì ìgbẹ̀dìjẹ ọlẹ́yìn jẹ́ ṣe àdádálẹ̀ pé pẹ̀lú orílẹ̀-èdè kan ànábì ìṣòro àwọn kéde máa wí má ṣe sọ̀rọ̀ gbígbà lá máa sọ pé ẹ̀yà ànábì àníṣẹ́ ànábì àṣewà àṣẹ̀wò àṣekòkò bàbá àṣẹ bó ṣe gbé tó bá tó wá di wípé bóyá kí ló lọ́sọ̀ kí ànábì sọ àwọn máa pẹ́ pẹ́ pé káfílé káfílé ṣùtù dìgbà. ọlọ́ba aṣọ ẹlẹ́sàn rẹ̀ kẹ́mọ́ bínú àsìkò ní ti lọ ni so bí nílá tó bá tún di ní ọ̀la láti máa pàdé lórí ètò àdínà yusrun títí inú Ramadan tó abẹ́lẹ̀ fún ẹni tí ó ṣe onígbọ̀wọ́ ètò yìí ìkọlọ̀ kó bá wa dúró tí kó bá wa ṣàlékún dáadáa rẹ̀ àbí nílá àwọn tí a bá fẹ́ pè sí orí nọ́mbà ní zero eight one zero three three five one five four nine sọ Abdulfatah sọ̀rọ̀ ní olóńdàgbére pé asalaamualeykum wa rahmatulahi wa barakatuhu.